ẹ bá mi pàgbọ́lá Gabriel kọ́ má sọ pé ti gé tí àwọn lọ wọn gé tí wọ́n lọ gbogbo wa lọ́wọ́ o now ìgbà tí wọ́n wo ìgbà tí wọ́n wá wo ṣé ń gbọ́ mi ìgbà tí wọ́n wá wo fídíò màmá yẹn ah èmi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ because I don't watch all these ó lè rí gbogbo àwọn pásítọ̀ yẹn ó lè ní wọ́n ó ti ṣẹlẹ̀ sí mi rí ni tọ́nà fẹ́ do ó ṣẹlẹ̀ sí mi ni so mo lè categorically sọ pé bàbá ńlá four one nine ni wọ́n four one nine ni wọ́n ṣe ń gbọ́ mi now that is not the point of contention nǹkan tí mo pick nínú nǹkan tí mo wò lánàá yẹn ni pé ẹ mọ̀ nǹkan to bí mi nú jù this particular guy kí ló ń pọ̀ orúkọ bàbá yẹn èmi òun ò bọ̀bọ̀ náà ọ̀rẹ́ mi ló ṣẹ̀ṣẹ̀ wá ń ṣàlàyé nǹkan tó ti ń ṣẹlẹ̀ tipẹ́ fún mi ṣẹlẹ̀ pé mo sọ pé mo wò according to ọ̀rẹ́ mi ó ní bọ̀bọ̀ yẹn Àgbàlá Gabriel gbé wá sórí social media ó ní wọ́n kọ́ wọ́n ná ọ́nú ta bátìrì lójú títì wọ́n ṣàgbé wọ́n ní wọ́n kọ́lé fún wọ́n ní wọ́n tún dá lókòwò Àgbàlá Gabriel mo sọ́rí sà with due respect orí yín burú olè ní olè ní mo sá ọgbẹ̀mí láyà olè burúkú ni kí lẹ fi àwọn orí social media pè náà ṣèbẹ́yìn náà wá sí ìlú òyìnbó tẹ sọ pé ẹni tó bá fihàn ní wọ́n ń pì kọ́ celebrate ẹ̀ torí iṣẹ́ ló ṣe ẹ bá mi love and like ó gbẹnu mi ni kò sí nǹkan tẹ́lifọ̀dì lè ṣe fún mi sẹ́ẹ̀ tẹ́ bá rí olè àpè lólè olè ní Àgbàlá Gabriel wọ́n kọ́lé fúnyàn wọ́n wáṣẹ́ fúnyàn ó tún wá ní ẹ́fọ́ntrì Àgbàlá Gabriel ó tún wá gbé wá ó sọ pé ó fẹ́ fẹ́yàwó kan dáwó fún wọ́n tún dáwọ́ ìyàwó fún o tún wá sọ pé eyín ẹ̀ yọ kọ́ dáwọ́ eyín Àgbàlá Gabriel tó bá ṣe lógún ògùn yẹn ti bàjẹ́ lẹ́yìn ah ah what the f one three who does that kọ́ gba eyín fún eyín ah ah kí ló dé náà kí lè má fi wá pè nínú òyìnbó náà sórí burúkú bá gbogbo ẹ̀yin wọ́n ní tẹ́ ẹ̀ lọ jìbìtì ni Àgbàlá Gabriel did you even think before you talk Àgbàlá Gabriel ẹ bá mi love and like ṣé tí ò níṣẹ́ lọ́wọ́ ń fẹ́yàwó ni ṣé tí ò níṣẹ́ lọ́wọ́ ń fẹ́yàwó ni gbogbo àwọn tó wà nílùú òyìnbó yìí àwọn tó ń dáwó fún yín ninety percent wọn gan tí màá rì wọ́n yìí tu owó jọ ní káwọn ṣoríire many of them wọn ò ti destabilize wọn ò ti wà stabilize nílùú òyìnbó tó wà yìí ẹ wá tọ̀ nǹkan lá ẹ fi wá gbowó lọ́wọ́ àbẹ́ ẹ̀gbọ́n mi ni ẹ bá mi comment kẹ́ bá mi love and like àbí àbọ̀rọ̀ tí o correct lọ sọ fún mi ni. ẹ bá mi kọ́sẹ̀ ṣé òótọ́ ni mi ìfẹ́ gbà ẹ bá mi kọ́ bí òótọ́ ni Àgbàlá Gabriel sọ pé kẹrẹ yín fún mò ń kà yín sẹ́ ẹ bá mi kọ́ ṣé lóòótọ́ ni Àgbàlá Gabriel gbé wá pé kọ́ ra eyín fún ipò dẹ̀ fẹ́ ṣèyàwó ṣé lóòótọ́ ló sọ bẹ́ẹ̀. He is doing too much Agbala Gabriel and is, does he even have a church ṣé pásítọ̀ làgbàlá Gabriel ni because I cannot even call him philanthropist because owó ẹ̀kọ́ owó ẹ̀kọ́ ló fi ń ṣètọrẹ àánú yẹn wọ́n dáwó fún ni anybody can get up tomorrow kọ́ dáwó fún ẹ get ẹ bá mi confirm fẹ́ you saw the video okay ẹ ṣe so lóòótọ́ ló sọ bẹ́ẹ̀ now ó sọ pé òun kọ́lé fún wọn wáyé ilé ẹni tó kọ́lé fún ẹni tó kọ́lé fún tí òrówó jẹun ṣé ẹ máa ń ronú ṣàyìn olórí burúkú tẹ máa sọ pé ń kọ́lé kiri àdúgbò yìí ẹ tẹ kọ́lé fún tẹ ẹ̀dá lókòwò ẹ ti mọ̀ pé ó máa ta léyìn ẹgbẹ̀yìn ni ẹ tẹ kọ́lé fún tí òróró jẹun now ẹ wá sọ pé Muyideen ẹ mú wá sórí tẹlifíṣọ̀n ẹ mú wá sórí social media àwọn èèyàn bá yín kọ́lé fún many of àwọn tó ń dáwó lé fún yín iṣẹ́ ń gbọ́ mi many of àwọn tó ń dáwó fún yín Àgbàlá Gabriel ẹ̀yin náà ti wá bí ẹ ti rí bó ṣe ń rí uncle Moshood ẹ send mi ní message àwọn èèyàn ti wá sílùú yìí ẹ ti mọ bó ṣe ń rí àwọn èèyàn kọ́lé fún wọ́n tún dá lókòwò shop ẹ wá gbé wá ẹ sọ pé ó fẹ́ ṣèyàwó ẹ jọ gbogbo ẹ̀yin tẹ̀ I stand to be corrected ṣé ó jẹ́ kó tún sọ pé bọ̀bọ́ ìfẹ́ ṣèyàwó kẹtù dáwó ìyàwó fún ṣèbẹ́ tó bá ṣiṣẹ́ tó lówó lọ́wọ́ ló ń ṣèyàwó tó bá tẹ̀ máa fẹ́ dáwó fún ṣèbí ó ti dá lókòwò kò se lọ mú nínú owó òkòwò ẹ̀ kó fi ṣèyàwó ẹni tó bá yó ló ń ṣèyàwó ẹni tó bá yó ló ń ṣèyàwó Àgbàlá Gabriel ẹ tí wàá ṣèyẹn tán ẹ wá sọ pé yín ẹ yọ ipe kan ra ẹyin fún what the tree what the gods kí ló dènà ṣé tó rẹ̀ wọ́n pípọ̀ ìtì lójú àánú ogun yín ò ràn wọ́n tógun yín bá dẹ̀ ràn wọ́n ọlọ́run á fún gbogbo wọn lórúkọ Jésù ọlọ́run á ṣẹ́gun fún ọ lórúkọ jésù because gbogbo wọn ló wà nílùú òyìnbó tó ń jìyà ẹlòmíì ò tí ì ní stability ẹlòmíì ò tí ì níwèé ẹlòmíì ìwé oríwèé ló fi ń ṣiṣẹ́ ẹlòmíì ó scott pẹ̀lẹ́yàn ni ẹlòmíì ò tí ì dá wọn àwọn fámìlì ẹ̀ lóhùn ní nàìjíríà ṣùgbọ́n a sọ pé nínú ṣéǹjì tóun ni òun gbọ́dọ̀ fọ́dà rẹ gbé ẹjẹ̀ mẹ́jẹ̀ ń tọyìn ògùn lọ́n lò wọ́n ń lògùn ni o ẹ̀yin tó gùn bá mú lògùn mú o many of them ń lògùn ni o nǹkan tẹ́bi ti rírí ni mò ń sọ fún yìí o eléyìí ò ń ṣe pé búkì wá kan mọ́ra àbó wá tọ̀yàn kan ògùn ni many of them ń lò ẹ ní kọ̀ sí wọn lẹ́nu tó bá ṣe sọ́ọ̀lẹ̀ ṣe máa gbà wọlé fún wọn ẹ ní kọ̀ sí wọn lẹ́nu because at the end of the day ìwọ tó ti kọ́lé fún tó ti fún níṣẹ́ wọ́n tún wá gbé wọn ní kó ra eyín fún ẹ tani ò bá má lè yín lẹ́nu kó sọ pé òun fẹ́ ànígbà tí mo gbọ́rọ̀ yẹn mo ní kí ni gbogbo eléyìí ṣé wọ́n I look stupid lójú àwọn people yìí ni I love and like please ẹ lọ́ọ̀bà ńlá ẹ̀ ṣé gbàgbà gbé wẹ̀ kó bá ìkẹ́ pásítọ̀ yín ṣé nǹkan tó dání pásítọ̀ yín ṣe ni. Ah, ah. wáyé tó jẹ́ pé àwọn ẹ ẹ sọ pé èlò gan ló ń ṣe yín tágbàlá gbégbé èlò lè yọ́nu owó ẹ̀ kò fi ṣe yín fún èlò ló ń ṣèyàwó gan tágbàlá gbégbé èlò lè yọ́nu owó ẹ̀ kò fi ṣèyàwó fún wọn kí ló dé náà kí ló dé náà kódà kọjá táwọn pípù bá fún yín lówó ṣé mo yàtọ̀ ń jẹ ni and thank God this same Agbala Gabriel this same Agbala Gabriel he came to the UK and he said ẹ tó bá fún yàn lówó ẹ tó bá fún yàn lówó ká dúpẹ́ fún ẹ wo ẹ wo bẹ ṣe ẹkọ ẹkọ rubbish wa ni náà ẹ ẹ ń wo pé ṣé kò bá stupid ni wọ́n fún yín lówó wọ́n kọ́lé fún yàn àwọn tó ń dáwó tẹ̀ ń kọ́lé fáwọn èèyàn yìí ṣàbẹ̀ pé mi inú wọn ò ralẹ̀ ṣé mo pé ìmí inú wọn ò ralẹ̀ ẹ̀yin ìka pásítọ̀ yìí tó yẹ pé ọlọ́run máa jẹ gbogbo yín níyà ṣé ṣáríìtì nìyẹn owó ilẹ̀ yẹn ẹ lè lọ fi kọ́ bí hostel àbí ilé fún wọn kẹ fún wọn sí lẹ́yọ kọ̀ọ̀kan wáyé tẹ́ ìkọ́lé fún wọn ilé tó lè maintain ilé tó jẹ́ pàdé end of the day gan ẹ jẹ́ ká wòwe ilé tẹ̀ ń kọ́ fún wọn ṣógun kan wọn ló wà lórí ìwé ilẹ̀ yẹn kò sí kò sọ́nà táwọn pásítọ̀ ò lè lé ibi tọ́lọ́run ò pè yìí kò sọ́nà tó lè fi gbáyàn o I am telling you the truth now kò sí ọ̀nà tí wọ́n lè fi gbáyàn ẹ jẹ́ ká wo ìwé ilé ẹ jẹ́ ká wo ìwé ilé tẹ̀ fi ń kọ́lé fún wọn Agbala Gabriel I challenge you to bring out ìwé ilé tẹ̀ fi ń kọ́lé fún àwọn pípù yìí ẹ jẹ́ ká wo ìwé ilé ẹ jẹ́ ká wo ìwé ilé tẹ̀ fi kọ́lé fún wọn because why ilé èèyàn gbọ́dọ̀ ní stability náà èèyàn gbọ́dọ̀ ní iṣẹ́ wọ́n ní kẹjá má fún yàn ní ẹja jẹ lọ́kọ̀ bó ṣe ń pẹja dá lókòwò kó tiẹ̀ wo turn out ẹ within six months kó tó sọ pé calling for. kọ́lé fún calling for? tẹ kọ́lé calling for? Till tẹ kọ́lé fún tí ò lówó oúnjẹ ẹ̀ ń tẹ kọ́lé fún wọ́n kọ́lé fún wọ́n tún dá wọn lókòwò what the effrontery kí ló dé ṣógun láyé ni ṣe fẹ́ pa wá ni mo sọ fún yín lẹ́yìn àwọn tó ń social media yìí ninety nine percent you want to nílẹ̀ wọn ò nílẹ̀ ní Nigeria? And máa ti gbórí burúkú igbá wá sórí social media eh? ẹ máa ti gbégbé wá sórí social media wọ́n fẹ́ kọ́lé fún wọn o ẹ bá wa kọ́lé fún wọn Agbala Gabriel ṣẹ́yìn gan lè ṣerú ẹ̀ ẹ́ many of àwọn tó ń fún yín lówó yìí iṣẹ́ mẹ́fà iṣẹ́ mẹ́jọ ni many of them ń ṣe ẹlòmíì ò sunlé ẹlòmíì ò rọkọ ẹ̀ sójú ẹlòmíì ò rí ọmọ ẹ̀ sójú ìtorí pé ó fẹ́ jẹ́ kí intimate kó tó fún pásítọ̀ lówó kó tó fáwọn ìyá ẹ̀ lówó kó tó fáwọn bàbá ẹ̀ lówó kí ló dé náà wọ́n ní tó bá tó bá ń ṣe kinní kan kó máa ṣe kinní kan mélòó náà àwọn tó ń wò yín ìyá Àgbàlá Gabriel ló ní testimony pé iṣẹ́ dọ́bù mọ́ òun lọ́wọ́ owó dọ́bù mọ́ òun lọ́wọ́ látìgbà tóun ti ń tẹ̀lé yín lo ti ń fún yín lówó ẹ lọ sewé agbẹjẹmọwọ o ẹ lọ sewé agbẹjẹmọwọ o Àgbàlá Gabriel ẹ lọ sewé agbẹjẹmọwọ àwa táwa ń lo òyìnbó àwa náà ní ẹbí o àwọn ẹbí wa náà de ni help o Àgbàlá Gabriel ẹ jẹ́ kó rí yín pé ẹ jẹ́ kó rí yín pé gan o àyín na Facebook tá a bá rí olè a máa pè lólè bàbá rí olè a máa pè lólè àyín àbólórí burúkú lẹ́yìn tó sọ pé messenger of God àbáyé yín fẹ́ bàjẹ́ ara nǹkan tá à ń sọ nìyẹn wọ́n sọ nígbà sí Agbala Gabriel fún yàn lóyún gbogbo yín bọ́ta ẹ jẹ́ káwọn tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí defend wọn ẹ ń ṣépè fáwọn tó sọ̀rọ̀ wọ́n ní behind every rumor, there is an atom of truth am I communicating am I communicating àwọn men of God tó special á mọ̀ wọ́n àwọn tọ́lọ́run ò pè tó jẹ́ pé ebi ló pè wọ́n á mọ̀ am I communicating báwo lẹ ṣe wá sọ pé ó ti exactly mo rí fídíò ẹ̀ ó sẹ̀ndẹ̀ sí mi tó sọ pé ah ẹni tó bá fún yàn lówó London ẹ jẹ́ ká kí o Àgbàlá Gabriel ẹ̀yin lẹ wá ń lo jìbìtì gbowó láwọn ará àwọn àwọn ará London tiẹ̀ jẹ́ akágàn ṣe káwọn ará àwọn ará Amẹ́ríkà hmm. mi ìmọ̀ bí àwọn ọ̀lẹ́bí ni o àwọn làpá tẹ́ bá lọ wẹ́n tó fún yàn lówó jù tó máa ń fi àwọn kínní àbí kò yẹ yín mi sọ pé kẹ má ṣètọrẹ àánú kò sẹ́ni tí ò kí ń ṣètọrẹ àánú but ìtọrẹ àánú tágbàlá Gabriel ní ṣe yìí it's uncalled for kò ń ṣètọrẹ àánú rárá ó ń exploit àwọn èèyàn ni ó ń exploit àwọn èèyàn ni because at the end of the day ọtí mọ táìmù ojoojúmọ́ wá ní sìn wọ́n múyàn kan ṣá wá ni wọ́n múyàn kan ṣá wá ni mo dẹ̀ sọ pé tá a bá lọ find out àwọn tó mú wá yẹn ẹ lọ ṣe investigation wọn àpapín ló ń ṣe kí ló dé náà ṣógun láyé ni àwa wí tó wá sọ pé ìṣe charity ibi tẹ́ tí ń ṣẹlẹ̀ tí ń jẹun ṣé bí kọ́ máa kọ́lé kọ́lé lójoojúmọ́ ni mò ń bí ni àwọn aráàlú òyìnbó go nílé àwọn aráàlú òyìnbó tó fún yín lówó wọn ò nílẹ̀ wọn ò ní kankan iṣẹ́ dẹ̀ ló ń ṣe lójoojúmọ́ irú yín náà lè máa pìtàn fún wọn lọ́la He's enriching himself exactly irú yín lè máa pìtàn fún wọn lọ́la wọn ti pẹ́ ìlú òyìnbó wọn rere kó délé ẹ̀yin máa jẹ́ kó kéré délé ni ṣé ẹ jẹ́ kó kéré délé I'm asking you Agbala Gabriel come and answer me that is not charity at all ebi ń pa àwọn èèyàn ṣe fẹ́ tó bá jẹun yóò ló máa gbénu lé kí lè fà nílé tẹgbà fún yàn tí òrówó náà san tí òrówó maintenance san ẹ Agbala Gabriel you need to cut your coat according to your size You want to buy ṣe charity kọ́kọ́ lówó lọ́wọ́ náà kọ́kọ́ lówó lọ́wọ́ ẹ̀ ni wọ́n máa nà wọ́n ra social media lára òǹkọ́lé òǹkọ́lé wọ́n sọra wọn di contractor contractor gbẹ̀mí gbìn kí ló dé ṣogun láyé ni èmi ò wò ó ìgbà tó kẹ́mi wá sẹ́ẹ̀dẹ̀ sí lẹ́yìn tó sọ pé wọ́n dágàrà wọ́n ní ipe kí wọn kọ́ tágbàlá Gabriel ṣe ipe ipe wọ́n dáwó fún tó wọ́n kọ́lé fún bàbá yẹn wọ́n gbaṣẹ́ fún o tún wá múyàwó lóun fẹ́ fẹ́yàwó ṣé tí òlówó lọ́wọ́ okó ẹ̀ máa ń le ni ṣé okó ẹ̀ máa ń le ni àwọn ará ìlú òyìnbó dẹ̀ ní tágẹ́ẹ̀tì wọn àwọn ará ìlú òyìnbó ní tágẹ́ẹ̀tì àwọn olè yìí ará ìlú òyìnbó ni ará ìlú òyìnbó ni ṣogun láyé ni kí ló dé náà ah, dẹ́ẹ̀dẹ́ mi ahọ́ o ẹjọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá mi love and like ṣé pastor làgbàlá Gabriel ni mo fẹ́ mo fẹ́ mo fẹ́ yà nǹkankan sọ́tọ̀ láàárọ̀ yìí ṣé pásítọ̀ làgbàlá Gabriel ẹ jẹ́ bá mi sọ because mi ìríbi tó ti ń ṣiṣẹ́ yẹn mi ìríbi tó ti ń preach gan rí mi ìríbi tó ti ń ṣe ẹ̀sìn charity shani. is it a charity organization or ṣé pastor ni wọ́n because gbàtọ́ sọ pé wá London mo why bringing this man to London is, is he a pastor àbí wọ́n ṣiṣẹ́ charity because I don't know I stand to be corrected again ẹ̀yin tẹ́ bá ń wò wọ́n ẹ gẹ́gẹ́ ẹ sọ fún mi ẹ kàn má rẹ. Fumi B, you said does it force anybody to donate? They use juju. Fumi B, they don't force. They use juju. Yes. I, I was once a big victim. They use juju to, to collect money. He's not a pastor. She charity organization only, ní be pastor I never me ẹ sọ fún say. Okay, go in no more Because me more. I go epo yeah, náà go ká Come Ṣé charity ni. But a fine barrack philanthropist. Okay, ó ti me? because èmi ò rí ibi tó ti ń ṣẹ̀sìn rí bí ká fún wọn lámàlà sọnù kan bí ká ah no no no no no no no no Okay, mi send ìkọ sí mi ń jọkàn náà mi ìkọ tí ẹ mi wà interested Okay, ó pa àwọn ìyá yẹn ó ló fẹ́ fún wọn nílé àbí nǹkankan mi tí ẹ mọ̀ mi ìrántí mọ́ ìgbà tí mo ti sọ̀rọ̀ nípa ìgbà yẹn mi ìrántí mọ́ he is doing too much He's really taking people for granted thinking they are stupid thinking his his juju is working He's not working Agbala Gabriel he is not working sórí gbogbo wa tó ń wò lórí Dárasúrà yìí àtàwọn tó wà Naija a ní ojú àánú lágbárí gan a ní ojú àánú lágbárí dẹ́yà kan máa wò pé hundred pound èlò ní conversion hundred thousand ní ilé ìlò dẹ̀ nìyẹn nínú owó oṣù ẹlòmíì but hundred thousand yẹn is something tá a bá fi síbì kan lóṣooṣù ó ní iye tó máa jẹ́ lọ́dún kan ẹ ṣàánú àwọn tá à ń gbé lóyìnbó Àgbàlá Gabriel gbogbo àdúrà lórí tí ẹ gbà lórí tí ayọ̀ lọ́gbà ìyẹn kọ́ ló ń work please Please. If they want to give you money, let them, let them give you in their own mind. Not by forcing them, not by coming. Pé olóṣèlú sọ pé ẹ̀ńtọ́ ẹ̀ńtọ́ dá lókòwò tó kọ́lé fún kó tún wá ṣe ìyàwó fún ó fẹ́ fẹ́ yàwó. Ẹnu wo ló fi dẹnu kọ ìyàwó? Ṣó ti ṣiṣẹ́? Owó tẹ́ dágọ́. Ṣó ti mérè wá ó ti wá fèrè wọ̀nyí? Ẹ́ báwo ó fẹ́ fẹ́ yàwó? Ó fẹ́ fẹ́ yàwó many of our tó wà ní diaspora ń bí ẹlòmíì ti fifty kò ìfẹ́yàwó because kò tí ì rí kójọ kò tí ì rí ti fifty kò tí ì fẹ́yàwó kò tí ì rí kójọ ni kò ṣe pé òun òun náà mú ìdí to wá dáwó fún o tún wá gbé wá síwájú àwọn olórí ẹ̀ o sọ pé mú ìdí ìfẹ́ fẹ́yàwó kan dáwó fún mú ìdí ìfẹ́ ṣe yín kan dáwó fún èyín ah hmm, ó ga o i don't know i don't know i don't know ah jìbìtì ò wá sí ló kò sí lọ́dọ̀ àwọn ọmọ yahoo yahoo mọ́ ń sìn àwọn pásítọ̀ olè tọ́lọ́hún òpè yìí àwọn ló ń ṣe yahoo yahoo àwọn ló ń ṣe jìbìtì kiri it's not sustainable at all his charity is not sustainable àìmọye àwọn èèyàn tó wà títì ẹ wo bọ̀bọ̀ yìí náà kí ló kọ bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ tó wà nàìjíríà tí gbogbo wa mọ̀ yẹn kí ló orúkọ ẹ̀ rán mi létí orúkọ ẹ̀ bọ̀bọ̀ tó máa ń fún ó ti kọ́ ibìkan tó ti máa ṣe charity yẹn sìn ẹ wo bọ̀bọ̀ yẹn náà ẹ wo bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn ó kọ́lé ó máa ní kọ́ wá gbé oúnjẹ ń bẹ̀ kọ́ wá gbé gbogbo ẹ̀ ń bẹ̀ ṣé nǹkan tí mo sọ yẹ because oúnjẹ làwọn èèyàn máa jẹ kọ́ tó kọ́lé kí láǹfààní ẹ̀ tẹ kọ́lé fún tí òwò oúnjẹ jẹ tẹ́bi ń pa ìtorí ẹ̀ mo ṣe ń fura pé ẹṣọ́ ìpágbàlá gébù ẹ̀kọ́ ló ní àwọn ẹṣọ́ ìpágbàlá gébù ẹ̀kọ́ ló ní ilẹ̀ yẹn ṣókùkù ẹ̀kọ́ ló fi fún wọn nílẹ̀ yẹn ṣá because a lot là ń gbọ́ o àwọn kan máa ń mójú kúrò ń gbà mí ni o àbí kò yẹ yín ṣe ń gbọ́ wọ́n sọ pé ten thousand naira lẹ́yìn kí ní tágbàlá Gabriel tó ṣe wá bọ́ta tó sọ pé kọ́ máa dáwọ́ eyín Àgbàlá Gabriel kí ni wọ́n tiẹ̀ fẹ́ ṣe gangan náà kí ní tágbàlá Gabriel kò kún foundation God bless you kò kún foundation God bless you ẹ wo kò kún foundation now ẹ wo kò kún foundation èèyàn kan sọ pé Bukky stop this I, I love you more than this let me tell you something about me now ṣé ń gbọ́ mi I am a true sayer the fact that you love me saying something that pains you tó wá like mi torí mò ń sọ mi you can you can excuse yourself and not watch this program i i don't èmi ò mo ìran wú ṣe yín ṣe you love me because i'm saying the truth so because Agbala Gabriel is your own person now you are not saying i like you more than this Book stop it i'm not gonna stop it i'm a blogger and anything that is happening on social media we talk about it Koku Foundation god bless you ẹ wo Cocoa now Cocoa ṣe sọ pé kóun máa kọ́lé fún wọn aláwọn Islam country tó support Koku now bọ̀ kò sọ pé òun fẹ́ kọ́lé fún wọn ó kọ́kọ́ fún wọn lóúnjẹ èyí tó ń gbalé fún wọn gan ó bá lọ rẹ́ǹtì ilé fún wọn ní tọ́lọ́ máa sanwó ẹ̀ àgbàlá gbígbẹ́ yìí ṣàn kọ́lé kiri ni ó sọ̀rọ̀ èdè ẹnjìníà gbẹ́rangbẹ́ran ó sọ̀rọ̀ èdè ẹnjìníà ẹnjìníà kò kú mọ́ ẹ ilé lòun kọ́ fún wọn tó bá yẹ pé owó tó fi kọ́lé fún wọn yẹn tó yẹ pé owó tó fi kọ́lé fún wọn yẹn ẹ pé láàrin gbogbo wọn ni ó máa kárì náà ó máa kárì náà ká ká tó sọ etí bọ́ síta ẹ̀ ń kọ́lé fún wọn ẹ̀ ń kọ́lé fún wọn mo ń béèrè ní Àgbàlá Gabriel ṣáwọn tó ń fún yín lọ́wọ́ ṣọ́ nílé lórí ìyẹn ló jẹ́ kọ́kọ́ kọ́ máa sọ ìjọ wo lẹ bọ́ tàbí kẹ sọ pé ẹ̀yin tẹ bá fẹ́ kọ́lé o ẹ̀yin tẹ bá fẹ́ ṣe o ló máa pèsè fún yín o ẹ máa ṣe nǹkan sílé o ṣèbẹ́ tí wọ́n sí uk sí ṣe tiẹ̀ fún wọn láìváìsì yẹn ẹ fún wọn ẹ lọ èdè kàkàkẹ́ fún wọn láìváìsì ẹ sọ pé Muyideen fẹ́ ṣe yín Muyideen fẹ́ fẹ́yàwó ẹ who does that Muyideen fẹ́ ṣe yín bọ́dẹ̀ ṣe sọ́gan wọ́n sọ pé wọ́n ní Muyideen yẹn wọ́n ní fámìlì yìí ni wọ́n ní scammer náà ni wọ́n ní kò ń ṣe ẹni tó wá bá yín fún help èmi ò mọ ọmọ kan sọ ni o aláìjìnlẹ̀ ìdẹ̀lẹ̀ gbé lọ kóòtù o àwọn tó fẹ́ gbé lọ kóòtù ti pọ̀ Agbala Gabriel ẹ ti wá sí London ẹ ti rí bí wàhálà yẹn bí struggle yẹn ṣe pọ̀ tó ṣe é bọ́ síta kẹ́ sọ pé ẹ̀yin tẹ́ wà London o ẹjọ́ má nánà kùnà mọ́ o ẹ má ṣe mọ́ o mo ti rí bó ṣe rí o ẹ má ṣe nǹkan o bó jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́wà ẹ ṣe nǹkan síbẹ̀ o bó jẹ́ ilé náà ẹ ṣe nǹkan síbẹ̀ o ẹ ní ṣiṣẹ́ lásán o ọlọ́run ò ní ṣe gbogbo ayé ṣe oníṣẹ́ o Àgbàlá Gabriel ẹ̀ṣẹ́ sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ kàkà tẹ sọ bẹ́ẹ̀ ẹ dé tá èdè bùkátà lẹ tún gbé wá síwájú wọn bùkátà lẹ tún gbé wá síwájú wọn who does that ẹ Àgbàlá Gabriel who does that ah ẹ yára yín gbé ni o àyín na facebook ọ̀táwọ̀ gbádùn lórí social media yìí o ah báyìí ṣe mọ́ làwọn èèyàn jìbìtì mo mọ̀ pé tọ́mọ ma sọ́ọ̀sì wọn sọ pé ṣọwọ́ mi ni kò ṣọwọ́ mi but at the end of the day ó dá ká máa láàánú ara wa lójú náà because mo kàn máa ń wọ àwọn èèyàn ni mo kàn máa ń wọ àwọn èèyàn ni ẹ wo gẹ́ẹ̀ tó ń kọ́lé fún yẹn náà fọlá mo sọ́rí o ẹni tó ní foundation tó ń kọ́lé fún ẹ wo fọlá tó ń kọ́lé fún yẹn náà kí náà kọ́lé fún fún kí náà kọ́lé fún fọlá fún ẹ lè dá fọlá lókòwò náà kó lọ ṣiṣẹ́ nínú owó òkòwò yẹn ẹ ti àkọ́kọ́ da lókòwò ẹ kọ́kọ́ da lókòwò kẹwò pé báwo ni tọ́lá ọ̀tọ̀ òkòwò yẹn ẹni kọ́lé fún fọlá fọlá sùn fọlá lọ kílọ̀bù a máa jó kiri a máa ṣe pọ́pọ̀ létí ìyá wọn èyí tẹ̀ ẹ̀ ń dáwó fún ẹ̀ nílẹ̀ nǹkan tó máa ṣe mí fún gbogbo yìí nìyẹn just because you want to just because you want to prove a point ẹ nílẹ̀ ẹ ní kankan ẹ dẹ̀ ń dáwó báwo lẹ ṣe máa ń feel no ẹ sọ fún mi báwo lẹ ṣe máa ń feel because kò yé mi kí ló ṣe fọlá tí ò lè lọ ṣiṣẹ́ ẹ lè support ẹ kẹ dá lókòwò i'm sorry o ẹni tó ní foundation yẹn i'm not i'm not coming for you at all and god sees my god sees me because at the end of the day no, ilé tó ilé tó kọ fún yẹn sìn ọlọ́mọ yẹ kó fi bí ṣú ẹni tó ní foundation yẹn ọlọ́mọ yẹ kó fi bí ṣú because gbogbo wọn ò mọ̀ọ́rẹ́ wọn ò mọ̀ọ́rẹ́ to tó ń ṣiṣẹ́ fún wọn ò ṣiṣẹ́ fún náà because nǹkan tí wọn bá ṣiṣẹ́ fún ló máa ń pẹ́ lọ́wọ́ yàn because mo kàn bá wo Fọláyàn ní kíná kọ́lé funfun ẹ̀yin ń faṣẹ́ táìmù tó jẹ́ kó ṣiṣẹ́ ẹ̀yin lọ faṣẹ́ òun lọ klọ́ọ̀bù ó ń lọ patí ẹ̀yin lọ faṣẹ́ many of you tẹ́ ẹ̀ wò mí sí mo máa pé many of you eighty percent of you tẹ́tí lọ sí patí bẹ́ẹ̀ yìí sí ilẹ̀ ti ta sí nílùú òyìnbó ṣùgbọ́n Nàìjíríà wọ́n á lọ patí Monday to Sunday wọ́n wá bọ́ sórí kí ni ẹ̀yin lẹ́ máa empower wọn ẹ̀yin lẹ́ máa empower wọn wọ́n ti ṣí ṣọ́ọ̀bù fún náà wọ́n ti ṣí ṣọ́ọ̀bù fún Rúfọlá yẹn wọ́n ti ṣí ṣọ́ọ̀bù fún ẹ tẹ̀lé lọ rẹ́ǹtì lé fún why building a house for her ilé yẹn sìn ọlọ́mọ yẹn kíyàn jẹ̀bi bọ́ ńbẹ̀ kò lè mọ̀ kò lè mọ̀ kò lè mọ̀ because kò ṣiṣẹ́ fún kò ṣiṣẹ́ fún honesty I will always I will, I will say it because ó máa ń wo ni pé èmi ti èmi ti ṣiṣẹ́ mo wà ń lu mo dẹ̀ ń ṣiṣẹ́ lu so I know what it takes I know what it takes tálẹ́rí tí kò kọ́lé fún rí ẹ lọ rẹ́ẹ̀tì ilé fún wọn tówó ní wọn bá dìú ẹ lè má bá wọn sọ lọ why building the house Eh? ẹ wo ẹwà Àgbàlá Gabriel sìn ó ti gbé gbogbo wa landicap ilé ṣá ni àìmọ èèyàn tó ní tó ní hospital bills tó fẹ́ san in inbox mi ń kún everyday ni mo mọ iye ìtọ́rẹ àánú tí mò ń ṣe everyday ebi ń pa àwọn èèyàn gan na go on the street ẹ fìlì ẹ fìlì trolley pẹ̀lú rice àtòwúrò àtẹ̀dìyẹ ẹni kan fi ṣe Christmas ẹni kan fi ṣe Christmas people are hungry in Nigeria why building houses for them why Agbala Gabriel please stop it now stop it just stop it these people tẹ tẹ fọgùn gbowó lọ́wọ́ wọn ogun ti ṣíṣìn ṣé ń mi bèbí ti shaju. bèbí ti shaju. Kori burúkú má fẹ́ bá ẹ̀yin wèrè burúkú yìí báwo lè ṣe máa sọ pé wọ́n ìdí ní nídìí ẹ̀yin kọ́nra ẹ̀yin fún wọ́n kọ́lé fún yàn wọ́n fi bísíǹsì tí ń dì ẹ̀tún ní kọ́ wá tún ra ẹ̀yin fún àyàmà kò yí gan o ṣojú lẹ ṣe sí ni travelling tẹ wáyé ẹ̀ mọ́yé ní season tẹ fi travel wáyé ó kéré jù ẹ̀yin àtìyàwó yín ó kéré jù bó tẹ̀ jẹ́ pé kọ́nọ́mì lẹ̀wọ̀ ó kéré jù kò ṣe bí kówó tíkẹ̀tì méjì máa wọ three million three million mi sọ pé kẹ má enjoy ibi tí yàn ti ń ṣe nìyàn ti ń jẹ but ẹ ti fẹ́ máa slap wa you are slapping us ọkọlé fún ìdín wọ́n ṣiṣẹ́ fún wọ́n gbàṣẹ́ wọ́n da lókòwò ẹ ti wá ní ẹ ti wá ní oh jesus <laughs> ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ń dáwọ́ yìí ọlọ́run á fún yín ọ̀nà yín á là please tẹ́ bá tiẹ̀ máa dáwó mi ní kẹ́ má dáwó ẹ la ojú yín ẹ rí i pé cost tẹ̀ dáwó fún cost tó make sense ni cost ẹ wo mú ìdínà mú ìdínà ọ̀rọ̀ lápá kòrò lẹ́sẹ̀ wọ́n lè dá mú ìdínà lókòwò why building a house for him why okay ẹ fẹ́ máa fáwọn èèyàn lé ẹ lè kọ́ ẹ lè kọ́ big ẹ ti mọ àwọn big flat yẹn kẹ́ fi ṣe self contained kẹ́ dẹ̀ máa fún gbogbo wọn àbí kò why building a house Agbala Gabriel we want a fẹ́ rí ìwé tẹ́ fi ń ralẹ̀ fún wọn a fẹ́ you have to stop all these shenanigans it's getting too much ó lè ní gbogbo yín náà ó lè ní amọ̀dọ́ tẹ máa ń rò náà ó lè ní you are all scammers ó lè ní ó lè ó lè ní ó lè ó lè ó lè stop it àwọn aráàlú òyìnbó iṣẹ́ ló ń ṣe inú òtútù yìí ṣe bẹ́yìn náà confirm Àgbàlá Gabriel ẹ wo inú òtútù náà inú òtútù ẹlòmíì kò rọ́kọ̀ ẹ̀ sójú ẹ jẹ́ sọ fún ìsìn ẹlòmíì ò rọ́kọ̀ ẹ̀ sójú fún dídí ọ̀sẹ̀ kan tọkọ bá ń ṣe dé ìyàwó ń ṣe night nani ló ń bá wọn tọ́jú ọmọ nani ló ń bá wọn tọ́jú ọmọ wọ́n dẹ̀ ń ṣe náà wọn ò tí ì rí savings wọn ò tí ì rí savings ìbá savings tó tún ní pé kọ́ máa manage Àgbàlá Gabriel àti wá sórí social media á wà gbà lọ́wọ́ wọn kí ló dé gan gbogbo àwọn tó ṣe philanthropist wọn máa ń náwó wọn ni owó wọn lọ máa ń ná àwọn èèyàn ló máa ń sọ pé jẹ́ ń bẹ́ẹ̀ dá sí ṣùgbọ́n reverse is the case fún many of you lórí social media ẹni tí òyò tí ò lè jẹ three square meal tó lóun ṣe philanthropist no be juju be that ẹni kó múwèé lé ẹni kó múwèé tó fi ń talé fún wọn jáde we want to see it we want to freaking see it Agbala Gabriel we want to freaking see gbogbo ìwélé tó ti rà tí ò bá ní gain tó ń gain tí o bá ní gain to gain o ní máa call fún wọn bẹ́ẹ̀ because you know many people are sleeping on the street owó tó fi kọ́lé yẹn o lè fi gba ilé fún yàn hundred gan kí ló dé sórí yín burú ni ṣé ń gbélé Bukky you can advise him secretly ṣé gbà tó ń gbowó ṣé secretly ló ń emergency ẹ má jẹ́ ti kábọ̀ yín lójú o ṣé gbàdágbàdá gébọ̀ ẹ̀ gbowó ṣé secretly ló gbowó tẹ́lẹ̀kì advice ẹ̀ secretly àgbàdá gébọ̀ ẹ̀ kọ́lé mi wá bá sọ̀rọ̀ lọ́sàn-án mo wá sọ fún ni kó stop ẹ̀ tó kó pọ̀ létí mo kàn àwọn tó ń dáwó ni mo wá ṣí lójú ẹ̀mí àwọn tó ń dáwó ni mo wá ṣí lójú ẹ̀mí èèyàn kan pè mí láti London jọ kan ó ní fifteen years tóun ti wà nílùú yìí ni kò tí ì níwèé kò tí ì níwèé ó pè mí náà ní pé kí n support òun fowó òwe pé òun ti rí bóun ṣe máa ṣèwé òun gbogbo owó tó fẹ́ ná pẹ̀lú àwọn ọmọ tó máa gbé wọlé almost ten thousand ní ọmọ fi sí ń béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tí mo ṣe mọ story ẹ̀ nìyẹn ní lára àwọn pípú ìkẹrẹ ó máa ma fún yín lówó ìjọ tọrọ ìjọ kọ́bọ̀ mi rí kẹ bọ́ta rí kẹ ní ẹ jẹ́ ìṣàdúrà o ẹ ṣiṣẹ́ sílé o ẹ lè àdírẹ́sì wọn kọ́ ṣiṣẹ́ sílé tó lè mẹ́pẹ́ tó bá sọ fún ọkọ́ ṣiṣẹ́ sílé owó wò ló fẹ́ dá fún yín mọ́ owó wò ló fẹ́ dá fún yín i'm telling you honestly to God who made me lady yẹn pè mí fifteen years tó ti wà lù ní fifteen years mo dẹ̀ mọ lédi yẹn mo mọ̀ lára àwọn followers mi mo ti mọ̀ tipẹ́ gbogbo orí platform àwọn pastor wèrè yìí lẹ ti máa rí gbogbo platform àwọn pastor yìí lẹ ti máa rí wọn lẹ ti máa rí girl náà mi ìdẹ̀ blame wọn àdúrà ló ń gbà náà pé kọ́ lóun ti ẹ̀gbàdúrà kó níwèé ó wá pè mí jọ yẹn ó lóun ti níwèé ó ní òun ti rẹ tó máa òun ti rọ́nà àbáyọ láti ṣèwé gbogbo owó tó máa san fún office tó rọ́mọ mẹ́rin lónìí gbogbo owó tó máa san fún office over ten thousand lónìí kí n jọ kí n support òun mo dẹ̀ fún ní nǹkan tí mo ní i'm telling you èèyàn kan lè wọ́n máa lọ́jọ́ lójoojúmọ́ nìyà àìmọye àwọn tó wà ń dára fúnra kan tá à ń ṣètọrẹ àánú fún i'm telling you now yes àìmọye àwọn tó wà ń dára fúnra tá à ń ṣètọrẹ àánú fún ìfọ̀pọ̀ wọn dára fúnra ọ̀sọ̀pọ̀ wà okay yes kò ṣe pé wọ́n ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ but bills ti pọ̀jù ní bills ti pọ̀jù ní Àgbàlá Gabriel ah please o ẹ wo ṣe fún wa o èmi ò kúkú lọ ẹ tó bá lọ kiri náà ló máa rí ìrìkúrì ẹ tó bá lọ kiri ni o ẹ tó bá lọ kiri ló máa rí ìrìkúri o ibi tí mo ti ń wo ibi tí mo ti ń ṣe ìsinsìn tí mo ti ń wo tí mo ti ń wo pásítọ̀ ọ̀tá ọ̀fàyà kò ní tọwọ́ bọ̀ yín lápò tó bá wù ẹni wọn ti ẹni sọ pé dáwó ẹlòmíì wà bẹ́ẹ̀ gan lára àwọn tó ń give testimony gan ẹlòmíì ò dáwó kò dáwó rí kó tó rí testimony ẹ ok pastor Gabriel àti ẹ̀gbọ́n àwọn tó ń ṣe iṣẹ́ ìyanu ipe torí ẹ̀ lọ ṣe fún wọn lówó Kini, kini, kí ni motive kí ni intention pastor Gabriel tó ń fún lówó that is my question Kini, ni reason pastor Gabriel ṣe wá sórí social media tó dẹ̀ ń fún lówó yẹn ẹ jẹ́ dá mi lóhùn ẹ̀yin ti BJ fans àbí mo ti sọ̀rọ̀ jù ní ṣé mo ti sọ̀rọ̀ jù ní ó dẹ̀ má bínú ẹ kàn dé mi lóhùn question tí mo béèrè yẹn because Àgbàlá Gabriel I don't think he's a pastor because èmi ò mọ motive ti ìwẹ̀ tó fi wá tó fi ń fún lówó yẹn honestly the fact pọ́n wà know lo ìbò sọ pọ́n wà okay i swear to god i'm telling you i'm telling you i'm telling you from from a right source now i'm telling you I no àná fẹ́ gbèwé ọmọ ẹ̀ wọlé ó fẹ́ gbèwé wọlé fifteen years tó ti wà ń lu ìní kò níwèé àbí kan tí mo sọ yẹ yín fifteen years tó ti wà ń lu ní kò níwèé èmi ló ṣẹ̀ṣẹ̀ wá ń bá ṣàmásọ pé kò ṣiṣẹ́ ni ó ń ṣiṣẹ́ but kò lákòjọ ó lè jáwọn olórí búkú pásọ iná ló ń gbowó lọ́wọ́ ẹ̀ gbogbo ibi tó ń lọ ló máa ti máa dáwó dáwó wọ́n dẹ̀ fẹ́ ṣe because wọ́n ti mú sí wọn lórí pé tó bá ṣe ọlọ́run á gbàdúrà ẹ̀ tó bá ṣe ọlọ́run á ṣe báyìí fún ẹ̀ ọkàn ìṣòro lóòótọ́ ọlọ́run máa ń bomi rin ni ṣùgbọ́n àwọn oore kan wà ṣẹ́fẹ́ gbọ́ àwọn oore tàgbàlá Gabriel yẹn ọlọ́run ò lè bomi rin omi ìparọ́ fún yín o àwọn oore tẹ́ ń kọ́lé tẹ́ ń kọ́lé kiri yẹn you cannot see anything in return I'm telling you, you cannot see anything in return. Àwọn kan fẹ́ ra sìmẹ́ǹtì, wọ́n fẹ́ ra sharp sand. Nothing is coming in return o. Oh. Nothing. And you in diaspora you are their target. Eighty, ti diaspora ẹ rí pé nọ́mbà yín nìkan ló máa gbé. Ẹ jẹ́ káwọn ará Èkó gbé wọn wọn ní gbé. Nọ́mbà yín nìkan I máa gbé. Àwọn orí pé nǹkan lé kiri yẹn ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n bọ́ọ̀sì bọ́ọ̀bù yín sìn. Ẹ lọ bá wọn tó nímọ̀ àwọn pásítọ̀ tó nímọ̀ jù mí lọ kẹ́ lọ bí wọ́n. Àwọn I'm telling you now àwọn ọ̀rọ̀ pé ẹ̀ ń kọ́lé yẹn sẹ́ ọlọ́run ò ń bomi rí o because oore ẹ̀dẹ́ ni oore fake ni oore pé màá ṣe competition ni àbí kò yẹ yín oore tí Àgbàlá Gabriel ṣe yẹn kó ọlọ́run ò bomi rí o gbogbo ẹ̀yin tẹ̀ ń dáwó fún ṣe máa sọ pé we will see we will see a blessing in return mo fẹ́ kẹ́rì kan wá fún mi ní testimony ẹ fún mi ní testimony náà testimony or no testimony ẹ tọ́jú ara yín o tọ́jú ara ẹ náà mo máa sọ fún yín bí ṣe wà yìí bí ṣe wà yìí mo ń ṣiṣẹ́ fún wùmí ni kò sí nǹkan tó wù mí tí mò ń rà o àwọn tó súnmọ́ mi á sọ fún yín kò sí nǹkan tó wù mí tí mò kí ń rà mo máa tọ́jú ara mi náà ṣùgbọ́n many of you tẹ́ ẹ̀ ń dáwọ́ yìí ẹ̀ ń dájẹ́ ṣẹ́kù náà ìlú òyìnbó tẹ ẹ̀ ń ṣiṣẹ́ bí erin ẹ̀ ń jẹ̀jẹ̀ ìrírí ni náà wọ́n ìtọ́ máa jẹ́ kí pásítọ̀ kan máa gbowó lọ́wọ́ yín you are walking like an elephant you are eating like an ant pop problem many of you ní diaspora nìyẹn ẹ ń ṣiṣẹ́ bí erin ẹ̀ ń jẹ̀jẹ̀ rírí báwo ni ó ṣe máa ẹ kọ́lé fún yàn ẹ wáṣẹ́ fún yàn ó tún wá ní kẹwàá máa ra eyín fún àwọn èèyàn dẹ̀ ti sọ́ọ̀sì wọ́n sọ pé eyín wọ́n ní ten thousand Nigeria. nàìjíríà wáyé tó tún ṣe gbégbá bára lórí yẹn ṣé kí lẹ́yìn kan fẹ́ ṣe gangan náà àdàgbà Gabriel And because of pé we love him but he messed up he messed up please go and talk to him honestly Betty oníkan máa ra eyín fún Muyideen o tún wá sọ pé Muyideen fẹ́ ṣèyàwó kọ́ ṣèyàwó fún mo ń béèrè ní ṣé tí ò lówó lọ́wọ́ ṣókó ẹ̀ ń le ni ṣé tí ò lówó lọ́wọ́ ń fẹ́yàwó ni. ṣé ẹ̀ ń gbọ́ lórí burúkú tó sọ̀rọ̀ ẹ̀ olódàbí mi ń jealous sí ẹ ni ó lè mi ń jealous ṣé ń gbọ́ à ń gba kinní kan lọ́wọ́ ẹ lọ́wọ́ dáadáa o bí alára àwọn girlfriend ẹ nìyẹn bí àwọn tó ń dó nìyẹn àbẹ́ẹ̀yọ́ lè mi ń jealous ṣé mo ti ẹ̀ mọ́ tí ò bá ṣègbà tó ń kọ́ ti ṣú ẹ̀ ṣé mi mọ̀ àtìgbà tó lọ sísẹ̀lẹ̀ tó gbé síwájú pẹpẹ tí mo àtáàkì olùṣọ́ yẹn ṣé mi mọ̀ Àgbàlá Gabriel yẹn I don't watch him because mo sọ fún yín pé ó ti ṣẹlẹ̀ sí mi rí so I don't watch all of them I don't watch them ó lè ní wọ́n scammer ní gbogbo wọn they are all thieves amrọba ni wọ́n wọn kan gbébọn ni amrọba tí wọ́n agbárí ló ń lò fún mi bí I'm blocking you ò ní kúre olórí burúkú mo ti block ẹ exactly ṣé mu iwa jẹ́ handicap ni ṣé mú ìwà ò lè ṣiṣẹ́ ni ẹ sọ fún mi exactly millions of Nigerians need help you are not going on the street to help them you are building building building ó sọ̀rọ̀ ẹ̀ di engineer building àpàpàǹdodo mú ìwà ó náwó lẹ́sẹ̀ ó dẹ̀ ti ṣí ṣọ́ọ̀bù fún nìyẹn àti gbọ́ wáyé tó tún ṣe wá tó sọ pé fẹ́ fẹ́yàwó o eyín ẹ̀ sọnù kan eyín fún who does that that is a slap on people contributing to you that is a, a slap a big slap a big slap tó bá rẹ̀ tó dáwọ́ yẹn kò lè ní tẹ́wọ́gbà ọ̀rẹ́ yẹn ò lè ní tẹ́wọ́gbà láyé ẹ lọ bá wọn tó nímọ̀ jù mí lọ ẹ lọ bá wọn pásítọ̀ tá pè wọ́n sọ fún pé ọ̀rẹ́ yẹn ò ní ní tẹ́wọ́gbà i'm telling you wọ́n fẹ́ rẹ̀ yín ibo ló wà ló ibo ló wà ló bẹ́ẹ̀ bí pé ah, oh, oh, ọlọ́run rẹ̀ yín ọlọ́run rẹ̀ yín fẹ́yàn kan spare me your fuckeries I I I wake up from your slumber please wọ́n ti wọ́n ti wíwá idiot jù ẹlòmíì mo ń sọ fún yín lẹ́ni ẹlòmíì ti block àwọn family ẹ̀ kò mọ̀ wọ́n lọ́wọ́ àwọn pásítọ̀ ìlú ń kówó fún kiri ẹlòmíì ti block àwọn àwọn àwọn family ẹ̀ ẹlòmíì ti block oníwàhálà wọn pọ̀ ṣùgbọ́n tó bá ti dọ̀gọ́ pásítọ̀ asáré mówó yẹn jáde ẹ jẹ́ ká ṣe dáadáa o this is a festive period Agbala Gabriel mo fẹ́ rí trailer rice tẹ́ra tẹ́ ń pín fáwọn ọmọ church yín mo fẹ́ rí trailer rice àtọwọ́ tẹ́ra tẹ́ ń pín fáwọn tó need help ní Christmas you won't do that ilẹ̀kùn ti yín gbàgbàgbà ni àwítọ́wọ́ wá sílùú òyìnbó pẹ̀lú ìyàwó wọn owó tẹ fi wáyẹn náà tí ò bá ní wọ four million gan wọ́n ní wọn ò lè gbọ́ àfiṣẹ́ ni fún àìná ojúlásọ́kọ̀ ojúlásọ́kọ̀ tó bá sọ fún Agbala Gabriel lòun kan máa ń para mi síbẹ̀ ó ti pọ̀jù mú jẹ́ máa ń wo gbogbo wọn báyìí a nígbà tó rẹ̀ mi sọ pé ó fẹ́ ṣe yín mo ní no no no no mo ní job job. drop ó fẹ́ ṣe yín báwo eyín eyín <laughs> wọ́n dẹ̀ ní ten thousand ló ń ṣe yín wọ́n ní ten thousand ló ń why can't he make that it kí ni tóun ò lè sanwó eyín yẹn ẹ tún gbé yẹn wá social media mú ìdí ìfẹ́ fẹ́yàwó mo ń sọ fún yín sẹ́ àìmọye obìnrin àtọkùnrin tó wà ní dára fúnra ẹ̀ tó hàn tí ìníyàwó because wọn lákòjọ because wọn ò tí ọwọ́ wọn ò tí tó ẹnu mú ìdí ìtọ́kọ́lé fún tó dá lókòwò ó tún ní ó fẹ́ ni ṣáwọn tó tún dáwó fún yín ni kọ́ ra màálù ni kọ́ tún gba họ́ọ̀lù ah. gbó bèbí ti ṣẹ́jú ẹ lọ wá ṣẹ́ṣe ẹ lọ wá ṣẹ́ṣe o bèbí ti ṣẹ́jú ẹ lọ wá ṣẹ́ṣe ṣe ti gbọ́ bèbí ti ṣẹ́jú ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ síbẹ̀ yẹn um, ṣé gbogbo yín rí ẹrí kíní ẹrí kíní gọ́vnà Sanwó-Olú tó trend lánàá àbíjẹta. I don't know the lady but Governor Sawolu, oh ó sọ̀rọ̀ Eh, bẹ̀ yẹn. Ẹ ṣe mẹ́ pé mo sọ pọ́rọ̀ mi ò ní máa dàbí ti gbogbo yín. Ṣáì ṣé mo tàn kíní? Ẹ ṣáà ó dànù, ẹ má bínú. Ṣe mẹ́ pé mo sọ pé sometimes ibi tá a bá kọjú sí èmi lè má bàa yín kọjú Now Governor Sawolu, olu ṣe àwọn àlàyé kan níbẹ̀ be lánàá la ṣe ń gbọ́. Ṣẹ́rí èmi náà dẹ̀ ti mo ìdẹ̀mọ́ ìmáa ṣe proper show lórí ẹ̀ ṣẹ́rí toxicology Mori Mori mo rí lọ́dọ̀ bọ̀bọ̀ kan celebrity ni bọ̀bọ̀ yẹn lamẹ́ríkà ìgbà tó kú wọ́n ṣe toxicology according to to to news yẹn nǹkan tí mo kà yẹn ṣe ń gbọ́ toxicology takes mo ti ń ṣẹ̀kẹ́ ọlọ́mọ ayẹ̀ kojú Àgbàlá Gabriel aṣọ pórí òun mú mi Àgbàlá Gabriel tẹ́ni tí bá ṣẹlẹ̀ nínú ilé ọlọ́mọ̀ sí gbàgbé ṣé ń gbọ́ mi ìgbà tí wọ́n ka publication yẹn nípa celebrity tó kú lamẹ́ríkà yẹn wọ́n check everything wọ́n ṣe wọ́n ṣe toxicology toxicology wọ́n ní toxicology takes four to six months ẹ máa love and like ẹ love and like wọ́n ní toxicology no toxicology èmi ò èmi ò fọ́nà nǹkan tí doctor sọ̀hún governor sanwó-olu sọ mo ń sọ fún yín sí ni toxicology takes four to six months that is in America for an, for an America now ó dẹ̀ depend lori medication tẹ́niyẹn wà ṣe ń gbọ́ mi now ṣe mọ̀ pé wọ́n mú wa lọ láti Nigeria lọ sí lọ sí amẹ́ríkà ni wọn ò medication to lò wọn ò mọ to tó wà lórí ẹ̀ wọn ò mọ nǹkan tó ń lò mo sọ yẹ yín so ó tiẹ̀ tún lè take more than six months ṣé nǹkan tí mo sọ yẹ yín that is the toxicology so toxicology yẹn ó lè jẹ́ kí gbogbo nǹkan wà delayed lóòótọ́. So I think, I think that was why they had to postpone. chamber. that was why they had to postpone investigation Yeah. But mistake that wọ́n ṣe ni pé ó jẹ́ kọ́n ṣàlàyé keep one in suspense. Ẹ bá love and like ẹjọ́ don't do your nǹkan Check mo sọ yẹ yín? Nínú nínú átíkù yẹn, màá wá kà fún yín tí bá ṣe proper show. Celebrity ni bọ̀bọ̀ yẹn. Òun náà kú ni. Wọ́n dẹ̀ wọ́n wá ṣe gbogbo investigation ìtorí pé bàbá yẹn tún wà lamẹ́ríkà ló fi take four to six months ìtorí dẹ̀ tún jẹ́ celebrity ṣe ń gbọ́ mi sometimes ṣe mọ̀ pé nàìjà ló ti ń mú tiwa bọ̀ wọ́n máa test gbogbo oògùn wọ́n test nǹkan tó lò everything ló máa check so it might even take more than six months ẹ bá mi dìyẹn mú now àwọn èèyàn wá sọ pé Sanwó-Olú ń bínú ẹ jẹ́ ká fira wa sí shoes Sanwó-Olú èmi ò sọ pé nǹkan tó ṣe yẹn dá o kò bá answer lady yẹn kó má kígbe mọ́ but ẹ jẹ́ ká sọ báyìí ẹ máa gbọ́ gbogbo yín you went to a conference you had the opportunity to speak with the governor i'm not i'm not telling the lady what to do but èmi kàn rí pé nǹkan tí lady yẹn náà ṣe ó kù díẹ̀ káàtó honestly i will tell you the truth ẹ máa gbọ́ you had an opportunity to be in the conference with the governor ṣé ń gbọ́ mi all i expected the lady to say is to say governor sanwóolu àwọn àwọn ọlọ́pàá wọ́n ń dà wá ríboríbo àwọn tó ń ṣe choreography àbí kí náà pè yẹn náà ibi tó ti ń káwọ́ sẹ́yìn lọ́jọ́ yẹn àwọn tó ń ṣe inquest wọ́n kàn postpone wọ́n kàn postpone lójoojúmọ́ babaláya gbogbo wọn i have i have an evidence go and google it Toxic toxicology takes four to six months that is if it happens in that country which is America ṣe pé naija say wọ́n ń gbé bọ̀ ni go and check it please don't argue with me i know what i'm saying i don't come online to come and give you fake fake information yeah now ẹ jẹ́ kí n máa pa ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ i expected the lady kó béèrè pé governor Sanwó-Olú ẹ bá wa báwọn inquest sọ̀rọ̀ wọ́n kàn keep wa in suspense wọ́n ti wọ́n ti cancel lẹ́ẹ̀mejì ẹ bá wa bá wọn sọ̀rọ̀ tọ́mọ̀tì ẹ̀ máa cancel kan fún wa ní reasons Nigerians are waiting we are desperate to know what killed Mohbad but reverse was the case ìgbà tí lady yẹn lọ ṣe ń gbọ́ mi ẹ wo nǹkan tí lady yẹn ń sọ ó sọ pé ẹ eh, They release some two people. They release some two people. It's like directly or indirectly. The lady was just, you know, lady yẹn sọ fún governor Sanwó-Olú pé Naira Marley àti Sam Larry àwọn ni wọ́n dẹ̀ ti release one. If I'm talking, please show some love. Ṣé mọ̀ pé tẹ́ bá lọ gbọ́ lady yẹn dáadáa? Nǹkan tó ṣe láti sọ because ó sọ pé gbà tó release wọn, wọ́n ṣe ó pọ̀ No! Ṣé wọ́n ti pàwọn pípù yìí? They wine and dine with people in the corridors of power o tún wá ń sọ́kò wọn lójú pé ẹ eh, àwọn tó ṣe nìyẹn wọn wá ti fi wọn no i never expected that lady to say that generalize it Governor sanwóolu inquest àgbọ̀n kankan wọ́n ti cancel lẹ́ẹ̀mejì wọ́n ti cancel lẹ́ẹ̀mejì àgbọ̀n kankan ẹjọ́ ẹ bá wa sọ fún we all are desperate for justice But you went there, you were just attacking just two people. Eh, what I'm not going to mention him, even without mentioning names. Everybody know you are talking to them. And remember these people, they went and died with people in corridor of power so ìtorí ẹni Sanwó-Olú ṣe gbátàkì yẹn wá honestly ìgbà tí lady yẹn sọ̀rọ̀ yẹn lánàá mo ní ah lady yóò bá má sọ̀rọ̀ báyìí kò bá kọ̀ bá wa sọ pé ìgbà wo ní quest máa take on pé àwọn inquest they are playing with our our emotions that was what I expected her to say but when she went there eh, governor Sanwó-Olú wọ́n ti release àwọn táwọn epo ṣe wọ́n pè wọ́n láti abroad ìgbà tán dé wọ́n ti wọ́n mọ́lé wọ́n ti release wọn come here mo ti sọ fún gbogbo yín Naira Marley àti Sam Larry nìkan kọ́ ló jẹ̀bi ọ̀rọ̀ yìí bó ti jẹ́ pé àríbi tí Naira Marley ti ń nà àbí kò yẹ yín ìyàwó ẹ̀ tó wà níbẹ̀ ní seventy two hours tó kú ńkọ́ but the lady went there she was just talking about Naira Marley and Sam Larry ẹ mọ sọ́ọ̀rì o ẹ̀rí tí mo bá yín ṣe fídíò yẹn ẹ̀rí tí mo bá yín ṣe nǹkan tójú wá lójú ń rí o ah mo sọ́ọ̀rì o because you went there instead of you to talk about about um, about gbogbo nǹkan tó fi ń dá dúró àwọn ọlọ́pàá ò ṣe dáadáa ẹ wọn bá ọlọ́pàá sọ̀rọ̀ i believe nínú wọn ẹ sọ gbogbo yẹn náà ẹ kàn ló sọ pé ẹ toxicology kan kìíní kankan inú bá à ah, á ń ṣẹ́mọ̀ ọlọ́gbọ́gbọ́ ọlọ́gbọ́n nìyẹn máa ń lò fi sọ̀rọ̀ ọlọ́gbọ́n nìyẹn máa ń lò fi sọ̀rọ̀ ọgbọ́n nìyẹn máa ń lò náà you know all these guys gbogbo wa náà láti rí gbogbo wa náà láti rí àbí kan tí mo sọ yẹn yín i'm not It takes average of 33 days. I'm not accepting that. Yeah? Now, let me tell you something. I just tell Oh, I didn't nínú phone. My put, my put article yes okay. ńbẹ̀. Celebrity ni bọ̀bọ́ yẹn. Ó máa bínú now. Oh, máa binu because ìgbà tí ìgbà tí governor yẹn go fẹ́ sọ̀rọ̀. Shetiri, Shetiri, you know I am not a friend to the to the to the politicians. You know that. But my sọ òótọ́ for yín to bá ti castle talk ìgbà tí ìgbà tí Sanwó-Olú ní kó sọ̀rọ̀ ó ní kó tètè sọ̀rọ̀ pé wọ́n ń kánjú ìgbà tó máa sọ̀rọ̀ náà ó ní excuse me ó ní let me finish ìlú òyìnbó yàtọ̀ sí Nàìjíríà bá ṣe ń ṣe ń bí yàtọ̀ a lè sọ fáwọn politician bíi pé excuse me let me finish ṣe ń gbọ́ mi it will be rude because at the end of the day ẹ wo bíléèdì yẹn náà ṣe ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ àwọn Naira Marley àti Sam Larry ló ń try láti nail láti nail she shouldn't talk like that ah our my governor my able governor about the inquest Nipa Mohbad what kọ̀ auntie ti cancel lẹ́ẹ̀mejì without telling us any reason ó possible kan ki governor gan pè wọ́n bẹ̀ àbí kó reason tó fi cancel kó sọ fún wa but àgbọ̀ ah, reason kankan sìn ó kàn sọ one wọ́n ti mú kinní kan lọ wọ́n ń ṣe lọ́wọ́ ó dẹ̀ sọ kinní kan ó ní ibi tó máa ń If ti ṣe mistake not ti stupid nìyẹn because gbogbo àlàyé tóun ṣe lánàá yẹn ó jẹ́ kẹ́nìkan kó máa update wa láti ọ̀dọ̀ wọn lójoojúmọ́ irú bó ṣe cancel bó ṣe cancel inquest last week and you're going to update you. And kàn feel pé ẹ lè máa ẹ lè máa take us for granted exactly she was pointing fingers the lady was pointing fingers instead of generalizing the the her her her her grievances She was pointing fingers, and that is not how it's supposed to be. You had the opportunity, don't point fingers. You were pointing fingers to just two person. You should have generalized it, but she was pointing finger. She should have generalized it. Irú inquest yẹn ká no sọ ni kawa wá wo nǹkan tí tí bọ̀bọ́ ẹ máa governor maso. sọ. Ibẹ̀ láti need explanation. Ani a she inquest, ẹ̀yin ìwọ náà ló Sanwó-Olu náà ló bẹ̀rẹ̀ inquest wọ́n dẹ̀ lọ ṣe inquest yẹn àtúgbọ́ nǹkan kan ẹ̀ ń dà wá láàmú lójoojúmọ́ we need an explanation for the con continuous cancellation of the inquest that was what I thought she should say instead of you know pointing at just two people and àwọn méjì yìí Sam Larry nìkan ló jẹ̀bi àti ìrìbìtì Naira Marley ti nà. àbí kan tí mo sọ yẹn so I don't know I don't know tá bá rí justice dédé mm. tá bá dẹ̀ rí náà at least Ọlọ́run á rí pa ti try best wa èmi mọ̀ pé kò òkú kí nǹkan tí gbogbo yín kàn máa sọ ni pé àbí kò yẹ emi, emi. èmi èmi kàn dúpẹ́ pé nǹkan tí gbogbo yín kàn máa sọ ni pé ṣé ó because at the end of the day I don't understand I don't understand anymore because if it is stupid yẹn lóòótọ́ I'm saying it again because instead of attacking the lady as well he should have just explained ah wọ́n lọ àbí nǹkan tí mo sọ yẹ gbogbo yín you should have explained to the lady but òun náà gba ó up náà parí ó dẹ̀ dàbí bí lady yẹn ṣe kọ́kọ́ bá sọ̀rọ̀ nínú ṣe bí ṣóyẹ yín bó ṣe bá lady yẹn sọ̀rọ̀ psychology. i will put it up i don't need to google i will put it up i will put article tó ṣẹlẹ̀ yìí american guy ló ṣẹlẹ̀ sí i will put it up it takes four to six months i will put it up i don't want to argue i will put it up èmi gbọ́ ti lọ google ẹ̀ now." mo ní ṣé wọ́n tẹ̀ ní máa ní pa ni jẹ́ ká google ẹ̀ mo dẹ̀ article átíkù yẹn bàbá yẹn náà kú lamẹ́ríkà ni I saw the article I'll put it up don't worry we don't need to argue about that but you know the lady uh, the governor can do better he would have said okay o oh. ṣé ń he would have said ah kò rí bẹ́ẹ̀ o kọ́ dẹ̀ fún wa ní explanation ta need because ọ̀kan lè máa cancel ọ̀kan lè kọ́ máa gbogbo kinní náà lójoojúmọ́ we are not stupid at least courtesy demand respect ẹ bá tẹ̀ máa council ẹ sọ fún wa ẹ sọ fún wa àti débẹ̀ kan á council nǹkan tó bí ẹsẹ̀ kí méjì yẹn lọ bá wa sọ́ńbẹ̀ nìyẹn kò ṣe kó máa sọ pé ẹ wọ́n ti release àwọn kan kí ló kẹ́mi pé wọ́n release àwọn kan ẹni afẹ́ justice ẹ sọ pé wọ́n release àwọn kan ẹ wọ àwọn tó ti mọ́lé náà irú àwọn tó ti mọ́lé yẹn ó tún jẹ́ kó bá wa sọ irú àwọn bọ̀bọ̀ tó ti mọ́lé yẹn ẹ wò ó sì Sanwó-Olú ni wọ́n ti lọ́ọ̀kì àwọn kan mọ́lé Sanwó-Olú gọ́lẹ̀ máma àwọn tó lọ́ọ̀kì mọ́lé yẹn ó ní some people are still in detention ibẹ̀ ni wọ́n ti retí kí lédi yẹn sọ pé àwọn tó wà ní detention gan wọn ò sí bẹ́ẹ̀ gbà tó pa Mohbad but i don't know Well, ọlọ́run á fún wa ṣe ṣá i'm not losing hope kẹ má wò wípé no no no no samuel never i'm not losing hope me i'm not losing hope o oh, uh, do you know what you are doing behind the camera a lot is going on behind the camera is it because i'm not coming out to tell you all ah uh, forget it i'm not losing hope kẹ ah ah ibi tabade no i'm just saying it pé irú nǹkan bẹ́ẹ̀ in case of next time tá bá opportunity ká ká sọ nǹkan tó ń tó ń dùn gbogbo wa gangan àbí kò yé yín ṣé kan tí mo sọ yé yín irú irú irú request yẹn tó ń dà wá rí bòrìbò lójoojúmọ́ irú yẹn ni mo retí ká máa sọ they are not even telling us and governor sanwóolu please we need an update they can't just keep quiet you explained some things yesterday why why nothing is happening now you should tell us ẹ kàn lè dákẹ́kẹ́ sọ pé ká mọ̀ please love and like ẹ kàn lè dákẹ́kẹ́ sọ pé ká mọ̀ at least you should have addressed it Abikoyin, you should have addressed it to us. You should have, should have addressed it. Tell your spokesperson, the police spokesperson, the inquest spokesperson. They should be telling us, updating us. Eh, come up with a question are you? Eh? Sanwó-Olú. Ẹ wá ẹ wá sórí bí orí cobra lánàá yẹn. Kí be gbé jù. I know the lady, she didn't ask the question she's supposed to ask anyway. But at the end of the day, ẹ ná calm down now. ẹ wá sọrí síwájú bí ìgbà tí cobra fẹ́ fẹ́ ṣáyàn jẹ exactly god bless you Mohbad's body máa yàtọ̀ because ṣe rántí pọ́n ti ẹ̀ ọ́n ti sín wọ́n ṣẹ̀ṣẹ̀ exhume ẹ̀ a lot of things has gone gone gone a lot of things has happened on Mohbad's body so ó lè fa kí toxicology gan pẹ́ so let's let's be patient but ìyẹn sọ pé ka máa ṣiṣẹ́ wa lọ ayin ń ṣe nǹkan tá à ń ṣe lẹ́ẹ̀ máa wò ó ti yín o ayé máa máa o ìyẹn sọ pé ká o we still come out and analyze everything ṣé nǹkan tí mo sọ yẹ yín ṣé nǹkan tí mo sọ yẹ yín so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ wo ṣó jẹ́ kó jọ yín lójú ni ọ̀rọ̀ Sanwó-Olú ò lè jọ yín lójú náà ẹ wo gbà tí wọ́n ṣe ẹ wo gbà tó ṣe kíní yẹn náà kíní lẹ́kì yẹn gbà Sanwó-Olú máa jáde ó sọ pé no life was lost àbíkò yẹn no life was lost ní sanwóolu sọ so ẹ má jẹ́ káwọn ọ̀rọ̀ yìí jọ yín lójú all we just need is just continue to pray àdúrà tèmi ń gbà àti tèmi dẹ̀ mọ̀ pàdúrà yẹn máa gbà even before the next year inquest Mohbad máa fa mi wọn to yẹ pé àwọn tó pa wọn ma wa kà fún ara wọn nǹkan tó yẹ káwa ka put gbogbo effort wa lé lórí nìyẹn àbíkò yẹn yín nǹkan tó yẹ ká put for àdúrà wa lé lórí nìyẹn ipe even before the next inquest káwọn tó pa Mohbad kan ti fẹnu ara wọn kà fúnra wọn so a ní dúró de gbogbo nọ́sẹ̀sì tán ní ká dúró de yẹn àdúrà tí mi máa ń gbà lójoojúmọ́ nìyẹn èmi ò dúró de government addition ni government addition ni iṣẹ́ tán bá ṣe ṣèbí tẹ́ni tó pa ẹni tó pa Mohbad sí tó bá bọ́ta tó bá kà kí ló fẹ́ cover ń bẹ̀ kí ló fẹ́ bò mọ́ wọn ò lè rí nǹkan kan bò mọ́ because àṣírí ti tú ẹni tó pa ti sọ pé òun lòun pa tí mo bá náà dẹ̀ rọwọ́ ẹ̀ ń bẹ̀ kí ló tún fẹ́ bò fún wa àdúrà tó káwọn máa gbà nìyẹn because wọ́n ṣe wà yẹn ṣe fẹ́ gbọ́ tá a bá ní rí justice àní rí justice let me just tell you now tí a bá ní rí àní rí àbí kò yé yín but all we are just clamming for is just to get justice ṣé kò tí mo sọ yé but having said that oku mo ba di lọ máa pè lójoojúmọ́ kó má sùn kó dìde kó jà fúnra rẹ̀ because wàhálà yìí ti pọ̀ jù kó dìde kó jà ọlọ́run gbàdúrà náà ọlọ́run gbàdúrà so nǹkan tí mo expect ká máa ṣe nìyẹn gbogbo ìta ń dúró de government stupid government kí náà ṣe láṣeyọrí rí náà ẹ sọ fún mi kí náà ṣe láṣeyọrí rí wọ́n ṣe kọ́kọ́ láṣeyọrí rí náà so why waiting for them lẹ́yìn bó jẹ́ bó jẹ́ Quran lẹ mọ̀ Bible lẹ mọ̀ ká bó la mọ̀ ń gbà kẹjẹ́ ká parapọ̀ ká kọ́kàn wá jọ ṣèkan ká jọ gbàdúrà yẹn pé kí Mohbad jáde kó kó fọwọ́ rẹ̀ wá gbèjà rẹ̀ because I don't know but I'm not giving up o gbogbo nǹkan tá a dẹ̀ ń ṣe ẹ máa rí soon ẹ máa rí soon o ṣọ́rọ̀ mi yẹ yín so nǹkan tó ṣẹlẹ̀ ni i want to talk about um, a viral video but that goes to Celestians i'll come back and talk about that not today i'm tired i i, de I didn't even intend to make a video today But mo tán Agbala Gabriel fẹ́ ṣe yín fún Muyideen káwọn káwọn káwọn káwọn tó ń gbá kó tó wá máa sanwó nǹkan tí mo ṣe bọ́ta nìyẹn i i never intend to come and go a video tiẹ̀ sí lára mi but if i have any information i will come and tell you about it Eh, hey, that reminds me. Hey, God, ta ló gbọ́ pa Sister Tenny logo. I heard something, but I don't want to put it out there. I heard something. Check anything nípa Sister Tenny logo, please check on her. I want to ń gbé ládùúgbò wọn. Please check on Sister Tenny logo. I heard something. I was sent some videos, but I'm not going to talk about it yet. Please check on Sister Tenny Omologo. Tẹ́ bá ti bá confirm, then I'll come back and talk about it. Please check ẹ me check sister Tẹ́ni Ọmọlógo if he's okay if she's fine yeah She kàn sí mo sọ yẹ yín ẹ bá check on sister Tẹ́ni Ọmọlógo then we talk about it later ṣó ok ẹ jẹ́ kí n máa lọ ẹ ti jẹ́ kí nǹkan tí mò ń ṣe jóná hmm. i'll talk to you later ẹ sọ fún Àgbàlá Gabriel kó tọwọ́ ọmọ ìbáṣọ o kó tọwọ́ ọmọ ìbáṣọ because at the end of the day at the end of the day kò sọ bọ́ńdọ̀rì mọ́ o wọ́n jẹ́ kó rí wọn pé o ó ò rí ìtọ́nà sí kìíní ìsọ̀rí nǹkan tí mo ṣe fẹ́ ṣe nǹkan méjì pọ̀ ni mo ń bọ̀ o mo ń bọ̀ o ẹ ṣáà má bínú sí mi mo ń bọ̀ o. ẹ sọ fún wọn pé kò sọ bọ́ńdọ̀rì mọ́ o pastor Gabriel pastor Gabriel allow people to breathe o ẹ má lo jìbìtì fáwọn èèyàn mọ́ o okay I'll come and talk to you later mm. I'll come and talk to you all later okay bye bye I love you God bless bye bye.